آله حق قدره إيه ومقدار العسيم آمين آمين آدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم أركي الله الله أكبر أي النبي ومحمد صلى الله عليه وسلم عليكم يا نولون أتانوي ربا الشيخ عامد تجاني رضي الله تعالى عنه مولانا الشيخ الحاج ابراهيم النياز رضي الله تعالى عنه الشيخ ابو بكر صديق المسكين بالله رضي الله تعالى عنه وبابا وصاحب ولايه الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوني وبابا ومرؤوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين العدل رحمة الله عليه ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tá a tọrọ fún tí wọ́n ti lọ síwájú ọlọ́run. ẹ̀yẹ́ lakumọ́ lọ́ọ́ bí ní sírí bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ẹjá ìbẹ̀rẹ̀ kan sí ẹjá ìbẹ̀rẹ̀ kan sí. والله يعصمك من الناس لا تنابض لك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم بارك ولا ربوبة. آمين gbogbo ẹ̀mí àlàáfíà tọ́nara tán ọlọ́mọba ṣe fún wa. àmín. àtìgbà wọn àtàgbà wọn ọlọ́mọdé ẹ̀kọ́ dàrú wọn lọ́wọ́. àmín. gbogbo àwọn àyímà látọ̀dọ̀ ọba ìmáàmù àgbà ìmáàmù nímàlè ìmáàmù gàmbàrí ajánásì rọ́bà náà ọlọ́mọba amójútó wọn. àmín gbogbo àwọn balógun balógun tó ń jólóye ọba ọlọ́run mójútó gbogbo wọn àti gbogbo àwọn sàràkí sàràkí nílùú ọlọ́run mójútó gbogbo wọn. sọ̀rọ̀ látòrí gọ́fúnà wa alhaji wa abdulrahman abdulrasaq. àdàmúlá wọ́yà tọ́kù alájẹ sọ̀kalẹ̀ dáadáa bá a mú ìjọba rẹ̀ dání ọfúnlá ṣèyọrí o ọlọ́mọ bá mi jẹ́ ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ayé àwọn àgbàlagbà ọlọ́mọdé ojókù. bàbá wa tí a dájú kọ nulẹ̀ wa bàbá Tajul Mumin. rahmatulahi alayhi. àfọ̀mọ́dá bàbá wa àdùbájì baba tajul hadabi baba sheikh kamal alhadabi baba wa nikoro baba wa alabidun baba wa alálórí olókodó ni baba ambani ni àgbàlagbà wa pọ̀ bẹ́ẹ̀ edọ́rọ̀ baba wa sóríyáyọ lọ́sùn baba alásùkùtì àfẹ́sìn wa gbà gbogbo iye wọn tó fi wọ́n ṣe ẹ̀ṣọ́ fúnlẹ̀ yìí ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́mọdé ayé wọn lókun. àwọn àlífà àwọn ládùbàbà àlífà bàbá Sheikh Kamal bàbá àlífà alájẹ àwọn àgbà Al-Halabi bàbá mudir markaz ẹ̀ka bàbá àlífà láyé bàbá wa ní àlífà lágbàdì ọlọ́run bàbá àlífà gbàdúgbò wọn bá gbogbo ọlá nàbí wa Muhammad ọlọ́wọ́lá ogun ọkọ́ gbàdúrà wa ọjọ́ ti lọ àsìkò rúṣì ti kalẹ̀kùn báyìí ló fi pàṣẹ látù gbogbo ẹ̀yin afáàlá ńlá tẹ wàá ń jòkó látọ̀dọ̀ bàbá alágbàjì àbáwá sheikh labib ọlọmọsà kára dáadáa. àmín. yẹ ká láti pẹ́. àmín. ọba tó fi yín rọ́pò àwọn tàná kókè àwọn tàná kọ́mọ́tì mẹ́rin náà kún bẹ́ẹ̀. àmín. bàbá wa sọ ìbílẹ̀ kọ̀ọ̀hán. àdéhùn ńlá wọlé tó fi màsí yín sọ wọ́n gba kó lọ́wọ́ yín o ẹ̀lẹ́ onímọ̀ pé ń lé yín láéláé ọlànàbíà Muhammad ọ̀sán alákẹ́yẹdé ọlọ́run fẹ́rẹ́ jìn bàbá wa tàná bàbá àlífà tóní ọlọ́njẹ́ ọmọ abẹ dáadáa bàbá mi máṣà bàbá ń sàrẹ́kọ̀dé káró gbogbo àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ọlọ́run bá a dúró tì í. àmín. àtàwọn ẹ̀yà tí bá sẹ́rí fọlọ́n kò forí jìn wá o. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo ẹ̀yà abab. ẹ̀yà kùmọ̀. gbogbo yìí ni mo kí o. ọlọ́run jẹ́ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. àmín. wa Muhammad. sallallahu alaihi tí ẹ ṣe àṣìkiri tẹ̀kọ̀kọ̀ sídà ọlọ́run kọ́ kára dáadáa. dọ́kítọ́rù wa Abdul Aziz Salman ọlọ́nkọ́ àyà kùtì ọlọ́nkọ́ kára dada kọjá kẹ́mi ogun o ọlọ́ anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. o kí anabi kọmísánná wa àwọn alhaja wa sahadat madibo kawu. ọlọ́nwọlá ilé ńlá tẹ̀tí lọ́kọ̀ bàbá ọmọ kúkúrú àfàgbà àìtọ́lọ́ fi yín sí ọlọ́mọye yìí sàǹbẹ̀ o. wá fún yín gúngún ẹ̀mí àtàláfíà. kìí ṣe sàkà owó nìkan lèèyàn máa ń yọ èèyàn máa yọ sàkà yìí. ibi ọlọ́run gbé yín dé ilẹ̀ fi ṣe yìí fọlọ́run ẹ sọ̀kalẹ̀ fọlọ́run bẹ́ẹ̀ náà yẹn wá a máa lòrè. bẹ́ẹ̀ ṣe yọjú pa ibi atúndásá mẹ́tì kan láàárọ̀ la á máa yìí náà lòrè ẹ̀ wá jòkó látàlẹ́ dàárọ̀ ọlọ́run má parí àwọn ọlá nàbí àwọn Muhammad ọlá àwọn ẹni ọlọ́run owó jàmbá àmání ọlọ́run kọ́ gbàdúrà wa látọ̀dọ̀ ọmọ àmání ọmọ abígbọn mi ọlọ́run sá gbàdúrà wa ọba abúlùdọ́ ọlọ́run yà fi wọn ọjà rè kí ọlọ́run gbàdúrà ẹni kọ̀ọ̀kan ọlá nàbí. gbogbo àwọn tó ti lọ bàbá wa Isa ọlọ́run bá wa yà fi wọn abarikola níbi àmọ́ baba eh, hajj abdulrahman baba jẹbi Ọlọ́run yà fi wọn bá àgbàlagbà tó lọnu lé Ọlọ́run yà fi wọn. àmín. alhaja wa fatima karatu Ọlọ́run yà fi ẹ. àmín. yà fi òkú ẹni kọ̀ọ̀kan wa. àmín. tumatulọ. àmín owó jama àmà ní ọlọ́run gbàdúrà yìí ayíṣẹ́ ká ọlọ́run gbàdúrà rẹ̀ kó gbàdúrà nìkan kan wa. ayélujára ọlọ́run bí kíbi tó ń kálukú ti wá sáyé ọlọ́run lára kan wá o àti fi anabi muhammad. sallallahu alayhi wa sallam. èròǹgbà ọlọ́mọdé àpò fún rẹ̀. àmín. ọlọ́ àti tóbi ọlọ́run. àmín. ọlọ́ àjẹkùn ọlọ́run. àmín. àwọn sẹ́kù wa usman. àdàmọ́lá wa yà káfù. wọ́n sì lé ilé àṣẹ máa o. àmín. lọ́mọ sì lé ilé àṣẹ máa. àmín. ètò ń jẹ́ àṣẹ ọlọ́run náà nù. bí wọ́n bá wo intafa ìyá ọdún tá a ti ṣe mọ́lúdùgbẹ̀yìn á ti kárí ọdún bíi márùn sí mẹ́fà lọ́rùn àbí mẹ́rin sí márùn nítorí bá mú nǹkan sí báwọn àti kó yé rọrùn bẹ́ẹ̀ mọ́ ọlọ́run tẹ́ ẹ bá pé ọlọ́run ti dún bẹ́ẹ̀ ọba tọ́fà náà kó kó má fi bínú ẹ̀ tó ká o. ẹ máa lọ́kùn lóbìnrin salamullahi alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àǹtàyà. àǹtàyà. ذكرك يا مستندين إنني يوم ذهبت مقصدي أسقي أيدي للهلا يا سيدي يا سيدي وتزعدني أنا بيدي wa misikinu tarama balabi anka ya misikinu shegi talabi anka ya misikinu shegi talabi ya Ababakir ya Ababakir. يا أبا بكر عليك ثقتي عليك الثقة لا تدعني للهدايا عروتي إنه يوم يشهدونه لي صيهم عن عملا مرب فسد إن تجف عني إلى ممن هرم اسمك مما ترم عالمي نار هاربي أسهات لهممي ويهالي إن لم تكنني أمين تفرجالا كبر على إنهم في سرى وهناك لقومهم لسرى سرهة شهيب لدواتي غير وانكم هي قدوتي مصطفى صلى الله عليه وسلم wasafa yasiri yakunu wasani amadali fasiri tijani habali wabi kaolahi abi faidotina wagasali sọhibele hujatina fatabiriba látàrí àbá balẹ̀ olóòbí kò mọ̀ lé àṣírá fẹ́rẹ́gàdì híyà kò mọ̀ azikila ọmọ ilé ayé ìbẹ̀rẹ̀ dọ́. àdọ́rí àlè rẹ̀ sí ní ṣẹ́yìn. lórí. Ádámálẹ̀ oṣù àti náà. Máa lórí Ádámálẹ̀ oṣù àti náà. Wàsálàmù ńlá ìdáwọ́ máa jẹ́rìí màdá. أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك صالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وقال العبد لله الذي أصابنا الحسنة إن ربنا لغفور شكور وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن iná bàlá làgàfúrú ṣakún. wọ́n gbọ́dọ̀ rọ̀bì àdéhìnní mọ́dé aláǹsìdìkì wàrúgìní mọ̀fọ́rajà sídìkì wàjà lè mẹ́ládọ́n kásùlẹ̀ tọ́ọ̀nà nàṣírà. wàkúrọ́bì àdìkìní ní. سلطانا نصيرا. ọ̀kan nínú àwọn àfáà lọ sọ pé kọ́ọ̀tì. kọ́ọ̀tì tó àlàsáàgì lè nàbí muhammadin. ومتى إلى ذاك المقام وصول ولقد فنى صبري وسار مكيه نحو الحبيب وما إليه سبيل هذا النبي هذا النبي الهاشمي المصطفى هذا له كل القلوب تميل هذا رسول الله صفوة خالقه هذا الرسول إلى الجنان pé sallallahu ọ̀nà tó yá láti dọ́dọ̀ ọlọ́run ọ̀nà pọ̀ àmọ́ kò sọ́nà tó yá láti dọ́dọ̀ ọlọ́run tó tó fẹ́ ànábì kò sọ́nà tó yá láti dọ́dọ̀ ọlọ́run tó tàṣà látù. Àlùkùránì ní Làkàdíjà fún Rọ́sùlù mi. Àfùsìkò wà mí ní àfàsìkò àti túndé alẹ́ ìbáraẹni tó àti túndé alẹ́ ìkọ̀ǹbílì mọ́ mi ní ìlà òwúrọ̀ yìí. Láyà mi inú Àlùkùránì mọ́ tọ́wájú rẹ̀ ànábì fún wa lẹ́yìn Làkàdíjà fún òtítọ́. nítorí tó kó sínú pọ̀ ó ní làkọ́jú. làkọ́jú jẹ́ kúrò sùlù mi àwọn tí àwọn kéwù wọn jòkó yìí àwọn tí màá yàn nànà kéwù tí wọn á máa lóga. ó ní làkọ́jú lam. lámù yẹn ń jẹ́ lámù taokid. kọ́dí kọ́dí wá ń jẹ́ lìtàkì àwọn àfa wa ní méjèèjì yìí tó bá ti wáyé ìkárí ti síwájú ẹ̀ ni méjèèjì ò ní wáyé àfi kí ìkárí kó ti síwájú méjèèjì rúfù méjèèjì yẹn tí rúfù méjèèjì bá bá ti wáyé ìkárí ti wájú ni ìkárí tó síwájú fún ànábì ló bí jíra. ọlọ́run ni làkọ́dí جاءكم Rasul من أنفسكم كلمة الرسول àwọn àfààní nakra kan ni nakra tún tòfídù tààfì nítorí rọ̀ṣúlù yẹn lọ́dọ̀ ọlọ́run láfù rọ̀ṣúlù náà sọ̀rọ̀ bọ́ ẹ wàá fi ayé àbí mẹ́ta túrúfù rọ̀súlù fún ọdún kan pé rọ̀súlù wò é ṣe déédéé bẹ́ẹ̀ ó tún yàtọ̀ fún nàbíyù. rọ̀súlù kẹ́mà rọ̀súlù yẹn lọ sí mi nìṣá. wọ́n kò lè iná bàtà nílẹ̀ lùmọ̀sí ìyá ìzàbùnà mọ́ríyàmọ́ rọ̀súlù lálá. jáde níbo rẹ nu wọn fún àwòrán tí ń jáde lẹ́nu wọn yìí. iná bọ̀dà iná lùmọ́tì àyìn ìsàbùnà mọ́ríyámà. báwọn pata ni màṣíyà. ìsàbùnà ọmọ mọ́ríyámà àwọn pa ìsọ ọmọ mọ́ríyámà. rọ́ṣùlàláyì. wọ́n kò jíṣẹ́ mi rọ́ṣùlàláyì kẹ́tùmá rọ̀ṣúlù pé ṣé òjijì àrò òpó yìí sì bá ń pé wọ́n náà pa ìsọ mọ́ríyámà rọ́ṣùlàláyì ẹ tọ́jú òjíṣẹ́ tèmi sójíṣẹ́ mi ṣe paṣá. wà á máa kọ tàlú. ọlọ́dẹ ẹ̀pá. wà á máa sọ làbù. wà á láàkì ṣòbí aláwọ̀. ọlọ́dẹ ọ̀dẹ arúgbó ayé lọ́wọ́ ni òjíṣẹ́ òjíṣẹ́ àti mú bá wọn tó bá lè rójíṣẹ́ kan tọ́wọ́ bá ọ̀kan náà ànábì ọlọ́run lọ́wọ́ máa bá nítorí tí ò ní jẹ́ kó wọ́n bà wọ́n ní pé fúnra ọlọ́run ti ṣèṣọ́ránsì wọn pé. wàlà kọ́ni sábà kọ́ni kẹ́lí máa tún lálẹ́ ìbàdí nálù rẹ̀sẹ̀lì iná iná wò láwọn olùrọ̀ ń sùúrù wáyé ìdájọ́ nàdá làwọn olùgbàlè wò. wọ́n parí iṣẹ́ òjíṣẹ́ ọlọ́run wọn á parí iṣẹ́ ọ̀rọ̀ ní kẹ̀kẹ́ lẹ mú iṣẹ́ simple bá wọn ẹ̀sìn wa mú iṣẹ́ Màríàmà tó já pé Rasulullah tó bá kò níbẹ̀ nì lọ sí alimuran tó fi mọ tí wọ́n ń pè ní òjíṣẹ́ ọlọ́run kàràkàrà àyà nineteen òjìnà tó bá yẹn tó bá náà ó tún bá yí òjíṣẹ́ ọlọ́run kọ́ńtà tí. الرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول nígbà tí Mariam tó rí orí màláìka yẹn ọ̀dà àrùmọ̀ lọ́kọ̀ mọ́ tó jọ pé ta ni wọ́ kọ́lájí ìní àwọn tòbírí àmà ìnìmí ń ká ìgùn dàtẹ́ kíyà. mo fi ọlọ́run wá sọ lára rẹ tó bá jẹ́ ni ó bẹ̀rù ọlọ́run. Kọ́lá ìdàmà ànàrà sùúrù lọ́rọ́ bíkì. Olóòótọ́ sọ fún mádàmù tó ìfilọ́kànbalẹ̀ gbólóhùn tó sọ fún mariam tó ní fún mariam lọ́kàn balẹ̀ pé à ah, oníbọ̀sẹ̀ wò ó. ana rasulu rabbiki. ọlọ́ ìṣẹ̀ mọ̀jẹ́ látọ̀dọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ọ̀gbọ̀dọ̀ lè ṣe kúṣe. lè abala dìbò láàmọ́ ṣẹ́gi yá. ẹni bá pè lójúṣe ọlọ́run ẹni títì mi tí a pẹ́lẹ́ lọ́dọ̀ ọ̀tá ni tí a pẹ́lẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni ìsúnbẹ̀. ẹ̀yà kò ń wá tún náà one fifty four gbogbo kẹ́nà yìí ń tọ́ka sí pé rọ̀ṣúlù èsè nǹkan kékeré ibẹ̀ làkàdìjẹ́ àkùn rọ̀ṣúlù. rọ̀ṣúlù mi ni a mú sí kó azizu ni a lè mà ní tó. ibẹ̀ kéèrà ọ̀kàlẹ̀ mú un kọ́ ní òjíṣẹ́ ọlọ́run ọlọ́ọ̀lẹ́mi yìí. wà á bá muhammadu illa rasulu kọ̀dígálà tí mi ń kọ́ bùlì rúṣùl. rasulu ni a wọ́n máa rasulu kọ̀dígálà tí mi ń kọ́ bùlì rúṣùl. ọlọ́run mi inú yín mo ti mú kí lọ́jọ́ kọ́ lọ́hún mú nu wa. wọ́n bá rán màláìka sí wa bá a ṣe wà yìí á sá yìí bọ́kànnà bá yọ sí wa bá a ṣe wà yìí á sá ni kò lè ríṣẹ́ jẹ́ láàrin wa ọ gbọ́dọ̀ jẹ́ èèyàn náà ni èèyàn ní ọ̀ràn sí wa yóò gbédè wa yóò sì mà wá á sì mà kódà á tún mọ̀ràn rẹ̀ yíyún náà ni má fàrí fi. àbájáde kúrò rásùn lóore. lágbájá kọ́ ni. ẹ àbí sọ fúnpa tá ara wọn kàn fẹ́ sàrí fún sàrí ẹbí wọn dá yóò wá dé ànábì yóò tún máa lọ́jà lọ́dún sún láti sùn kọ́ mi. má lè àtàrà sùn. yàtúrù tó a máa kò sùn. tó gbé àdàlú máa lójú nù ìgbà tó a gbé eléyìí ànábì ọlọ́run ni lóòótọ́ ayọ kí supermarket tí ọ wà special. Bọ̀yẹ̀ lọ jà mọ́ oúnjẹ tiẹ̀ tí ó máa jẹ ọyẹ kó wà special. wàkọ́lù mọ́lì ọ̀gá rọ̀sùlì yẹ́kùlù tààmà wàyẹ̀bùsì ìfìlẹ̀ àṣìwáàkì lọ́la òsìlà ilé ìbàlà kún bá kùnà máa ń nàṣìlá kọlu mọ́lẹ̀ àzà rọ̀sù. ọlẹ́nu wa ni pé mọ́lẹ̀ àzà rọ̀sù ni irú òjíṣẹ́ wo tiẹ̀ òjíṣẹ́ wo lè léyìí. yà á kúlù tọ̀ á mà. wọ́n gbé ẹ̀rọ òjíṣẹ́ àwọn ẹgbẹ́ ọlọ́run kó tún máa jẹun báwa náà ṣe ń jẹun. wọ́n yẹ mú sí ìbílẹ̀ àṣìwá. Làwùlá ó ń sílà ilé ìgbọ́lá kún. Tọ́wádá gbòjì sẹ́nu màláìkà báyìí wọ́n rántí. Ọlọ́run ní rán màláìkà wá èèyàn bíi yín náà ní ìrànlọ́kẹ̀lẹ́ yàkùn rọ̀ṣúùlù mẹ́rin. ìdí àmúsìkún àti ìtùní àlẹ́ ìmọ̀ ní tòun àti ìtùní àlẹ́ ìkó bílí wúmi. èyí tó wá ga jù ní pé bìrìmù mi ní iná. ọ̀hún kò rà yín. ọlọ́run ànábì ọlọ́run yìí gan o wípé aláàánú lànàbí jẹ́ fáwa wúmà àwa àlìwúmà rẹ̀ tá a tẹ̀lé pé ó fẹ́ràn wa tó o bá wo wọ́n ti ànábì dé etí dèdè nǹkan mẹ́ta wọ́n ti débi dèdè kọ́bọ́n kọ́bọ́n wọ́n ti débi kó ṣépè kó ṣépè wọ́n ti débi kó bínú kò bínú sọ̀rọ̀ ibi téèyàn ti bọ́hùn ní àkọ́kọ́ sàlẹ́ǹdì tí wọ́n fún ànábì pé ìwọ lọ́lọ́ ránṣẹ́ tó apọ́lọ̀ ń bá rán wọ ànábì níṣẹ́. kọlu lánà òmìnira lága. wọn à nígbà fún ọ máa gbọ́ gbọ́dọ̀ wọn àwọn àtá. àtá dábùjú lára náà mi lẹ́yìn àríyá. tọ́ba fẹ́ jí ọlọ́run ọmọ strong kódà kèrèsì ọlọ́run nìkan tó bá fẹ́ dé èèyàn máa strong nígbà tí president wa yìí Tinubu ti campaign ń bọ̀ ya olúwo lọ ti Facebook mi wọ̀ fẹ́ ni nígbà àkọ́kọ́ tí àwọn èèyàn kọ àtàwọn ọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n dáàbò ó lè pa àwọn ọ̀fẹ́ nínú òsì ẹ gbọ́ tó bá gbọ́ tó bá rí yóò lose focus kọ́ má gbọ́ kọ́ má rí ni òfin ní lose focus má gbọ́ má rí come by lose focus. two ọmọ stand inú tọ́lọ̀ ń dé àti stand láyé ọ̀pẹ ni ọ̀pẹ máa stand ìkẹkẹ lọ̀pẹ ní tí igi yòókù ní gbogbo atẹ́gùn tí máa bọ̀ láyé ọ̀pẹ tẹ̀lifà yọ tẹ̀lifà fún báyìí atẹ́gùn wà ní tọ́ bá fẹ́ kọjá sáyọ̀ wà náà àwọn igi yòókù àwọn dúró fátẹ́gùn ni igi àgbọn òun ó dúró fátẹ́gùn bátẹ́gùn bá ń bọ̀ ó sì léso lẹ́yìn igi ọsàn òun dúró fátẹ́gùn ni ó sì léso lórí bọ́ba tí wàá di bátẹ́gùn bọ̀ yọmọ èso rẹ̀ yọmọ wá rẹ̀ bọ̀ yọmọ jálẹ̀ yọmọ jábọ́lẹ̀ yọmọ jábọ́lẹ̀ ọ̀pẹ́ tiẹ̀ itó níjú ti àgbọn lọ itó níjú ti ọsàn lọ àgbọn níbẹ̀ lórí ẹ̀ ó sì wíwo.

alẹ́ àlìyẹ bú wá. sàlẹ́ǹtì tẹ́ ẹ ti bọ́ ọ̀nà o tí wọ́n fà nẹ́bí náà sàlẹ́ǹtì sàlẹ́ǹtì spọ̀ ọ̀kan tí wọ́n fi tákù ẹ̀nu ẹ̀ àní gbà fún ọ̀sẹ̀. àtàtẹ̀ fújú rárá nẹ́bí nílẹ̀ àlìyẹ bú wá. ebe ń tá ọ̀pọ̀ sí fún àtàtì mọ̀gbọ́dọ̀ lọ́rùn ọ̀sẹ̀ láyé rẹ̀ báyìí kí sẹ́lẹ̀ ru ọmọ ajáde ń bẹ̀ kó mi ọmọ ajáde ń bẹ̀ lójú wa báyìí náà ni o ó dé mi. ọ̀dàkùn náà lọ́kàjà nà tún mí nà kìlì wà iná bí. lójú wa báyìí náà ni kò ṣe fani. ìnàkìlì. ẹgbẹ́ bí ọ̀wà gbin ìnàbì síbẹ̀ ó gbin dàbí jù síbì kan àwọn èso oríṣiríṣi ọwọ́ à ń bẹ̀ lójú wa yìí náà ni tí ó wù. wàtúfà jìnnà lè ní ara gíláàlà àtẹ̀fùjìrà. tó bá ṣe bẹ́ẹ̀ tán ó tún wá ṣe páìpù sí láàrin tómi ó fi máa sàn káàkiri rẹ̀ lójú wa. àtúntìkì tó sàmà kàbá sàmúta lè nà kì í sábà. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣẹ́kù kí sọ́mọ̀ yóò jáde wá nísìnyí nígbà tí dẹ́kìnì bá yabilẹ̀ gbé kọ́ máa bọ̀ wá kókè yọ máa bọ̀. àwòtá ti àbí ńlá ìwádìí mọ́lá ìkàtìkọ́ bí ńlá. òní wá lásán bẹ́ẹ̀ o tí sábà rẹ bá ti ń bọ̀ báwọn àwọn ará ọlọ́run tí ó síwájú bá màláìkà tó lóhun náà wọn yóò wá tẹ̀lé ọlọ́run yóò jẹ́ màmá màláìkà wá tẹ̀lé wọ́n mọ̀ pàtàkì sábà táàbì wà pọ́lọ̀ lọ́rọ̀. àdàkù nílẹ̀ kàbẹ̀ ìtú mi sùkúrù fi. ta tún fi ọ̀sẹ̀ ni pé ọ̀gbọ́dọ̀ gbẹ́rù létí wa ọlọ́run gbọ́dọ̀ kọ́lé fún ọ àwòtẹ́ríkọ̀ fi sàmà. Owo sì gbọdọ, máa sọ fún amápọ̀ ọgbà wá yìí kankan kọ̀rọ̀ ojú abáyé ni kò fi lọ kọ lọ́gbà yìí wá fún wa. wàláhùn wàláhùn òbí dalilu kì í ga tààtù náà sílẹ̀ àlẹ́ iná a ti ní kó wá kú sọ́nà lọ kó dé lọ́wọ́ fífọ́ àní gbọ̀ngbọ́. Ìrù àǹtá tùdásílà alẹ́ iná kíta bá rìnà kíráwó. Mo dìdí tí àwa fún wa tá fojú ara wa ní tásìkà. Kúlí tùbú àná rọ́bí alikun tó rẹ̀ lábàjára rọ́ṣẹ́ òòlà. Bá a débi kọ́ bọ́hùn èyí tó fi wá báwọn tí ó sọ̀rọ̀ tó ní ha. Subhana Rabbi. ọlọ́wọ́n ọba mi. Subhana Rabbi. ọlọ́wọ́n mi ayi. Kuntu illa basara rasula. èmi náà rà ànúgbà nìyẹn bí yín náà ni mí mọ̀kàjójísẹ́ nìyí wà bá mọ̀nà ànásà. ọlọ́run kí ló wá pọ̀ fẹ́yìn yẹn báyìí. ayùn mi lóhùn yìí ti já òmùlíwù dá. láti gbà yígbà tí mọ̀nà dé wá báyìí. ilá pọ̀lú abáṣà ńlá ò bá ṣara. Bọ́lá wọn bàjẹ́ àgbẹ̀ yìí ni yóò wá bí wa yìí. Mọ̀lá kàrọ̀ gbọ́dọ̀ jẹ́ kò láwọ ká nàbí láàyè màláyíkà. ìdílé àti ẹlẹgbàjá bí ìdí ń láàyè náà nù yóò àjẹlágbájá kò lè jẹlágbájá ah, ọlọ́run ní ìtẹ́ ń béèrè ni. kùlá tọ́dún bílẹ̀ àrídì màláìkà tún yẹ mọ̀ṣú dàbò tí màá yín ní. ọlọ́run tó gbé lè wá sórí ilẹ̀ ni kọ́ máa wá ní bẹ́ẹ̀ ṣe ni ní tìwọ̀n gàbalẹ̀ lórílẹ̀. yàrá sálìdà alẹ́ yìí bí náà sàmà ìmàlàkà rọ̀ṣọ́. màláìkà ló fẹ́ wá jíṣẹ́ fún ayé àkọ́bọ̀ ń lò ọwọ́ akú ayé àkọ́bínú ayé àkọ́bínú ni pé wọ́n ń ṣàlẹ́ǹgì ẹ̀ lójú ara rẹ̀ yí pé. nǹkan náà wà lẹ́ ni mi ní ìjà. pátápátá tó àgbò tọ́ ni látọ̀dọ̀ ọlọ́run ọba lóòótọ́. fàmùtìrì alẹ́ iná ìyára dáhùn mi náà sábà. ẹgbẹ́ ọ̀rẹ́ ti pọ̀ jù sọ́gbàlà ńkọ́ máa rọ òkò òkò ìyà òkúta ìyà láti inú ná bí àná kọ́ máa rọ kalẹ̀ láàrin lórí mi sí. àwí tì náà bí a tàbí ní àlí. sórí àtọ̀lọ́wọ́n àwọn jẹjọ pé dàjẹ́ àmọ́ wọ́n ti gbẹ́jú yìí sí kan àwọn retí à ń kó mú yà wá tó àkọ́nà ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ṣẹ́. wọ́n máa dáná àwùlíyù wá sí ìbàwọ́ wà á dàbí. wọ́n bá aṣọ wọ́n bá dójú ẹ̀nu wọ́n sàlẹ̀ jẹ̀ wọ́n ta láyà. wọ́n máa dáná wọ́n. <coughs> ànábì wa ń wọ ọlọ́run báyìí à ah, ọlọ́run ni yé mo ní méjèèjì lọ́wọ́ àmọ́ máa ká nà. láwùlí yóò á sì ó wà á dàbí. báwo ni ìṣèjẹ wọn yàtọ̀ ń bẹ láàrin wọn tó a pé mo lè rí ọmú kò láàrin wọn ní ìsinmi. wọ́n bá ẹni tó yìí wù ibi ìyà jẹ wọn oyórun kí n jẹ wọn yàtọ̀ ń láàrin wọn. wà bá ta ìrànlá omu àzìbà o wà òmùyá ìdàgẹ́mẹ́rún. bínú nù kò sí bí. ìjọ wa bá dójú ẹ ànábì kọ̀ọ̀kan làwọn àjọ rẹ̀ bá dójú ẹ fún wọn bá dójú ẹ fún Musa òun wọn wọn tààrà yẹn ọmọ àwọn elépè tààrà ni pé ẹ̀yìn yìí àwọn ilẹ̀tọ̀ ṣe pé ó ní wọn lọ́hùn. ìnáka àtẹ́yìntà fìlà ọ̀nà bàbàlá yìí. ó ní wàhálà yìí bẹ́ẹ̀ náà. bàbàlá àwùjọ ìdẹ̀ta wà mú àlàǹfìlì àyà ti dúníà. ó ní wàhálà ní ìsìn lónà ní kó wàhálà bá mi àwọn abáàfin rẹ̀ gba mínísítà ni wọ́n jẹ́ gbádùn. ọba dání ní ìlú azẹ̀bílíkà. ọ̀pọ̀ ọlọ́run ló fún ọ lówó tó tó ìlú fún ọ látọ́ báyìí kí wọ́n lè fi nà àwọn ẹ̀dá rẹ̀. rọ̀bà náà ti bí tí aláàmú àlè ìwà tún dídí aláàkúlù bí. it means aláàmú àlè. báwọn ará yìí ká sínú owó wọn wàṣídúdíà lá. ọwọ́ ẹ̀ parí má jẹ sún lọ́wọ́ wọn má. wàṣídúdíà lá kùlù mèrè. wọ́n àtà balẹ̀ alẹ́. Májẹ̀ tó ní abágbà ní ìṣòro ti forí bu èyí tí wọ́n ṣe yìí wọ́n. Musa ni wọ́n lọ́hùn ìfẹ́ bẹ́ẹ̀ eré náà jẹ́ wọn wà kíyà ọwọ́ ìyàwó ọlọ́wọ́ fi gbà wọ́n Musa lọ́dọ̀ sí wọn bó tún lọ sàá ó tún rí mi náà ọba dọ́dà nẹ́bí wò ó náà wọ̀ wọ́n ni o. látàtàlí àlàyé àìkìrì náà ní kábìrì nàdà yàrá. ìnáfà ìdàtàrí ń yùdí ń lu ìbádàkà wàlá yẹ́lì dùn ó yẹ. bẹ̀ fún anabi Muhammad wọ́n lẹ̀ ló kó lójú báyìí lójú rẹ̀ máa ń dẹ̀ ẹ̀jẹ̀ wọ́n tún sọ lójúgun gbogbo aburú ni wọ́n ṣe fún un síbẹ̀síbẹ̀ náà kọ̀bọ́ ń èsì jíṣẹ́ òun náà lọ oníṣẹ́ ọ̀bá tá àti bínú tó sì padà gbogbo jàmbá tí wọ́n máa ṣe ìjọ wọn wá bà wọ́n bọ́ọ̀sì bàjọ́ Musa tọwọ́ bà wọ́n bọ́ọ̀sì bàjọ́ Nuhu. T'ọwọ́ bá àwọn bí wọ́n ṣe bàjọ́ ànábì ní ọ̀rẹ́ mi ọwọ́ bá àwọn lónìí ara kí ni fi wọ́n dá àwọn ọ̀tọ̀ ọlọ́run tí wọ́n ti ń láàmú yìí ọwọ́ ti wá bà ara kí wọ́n ní kí fi wọ́n dá ah! ànábì lára fi wọ́n dá o ọ̀dọ̀dà ọ̀rọ̀ tí mi sọ̀rọ̀ láti kó mi. àyínà ń lá yàrá òun. àwọn àjọ mi yìí bá ń fọnà mọ wọn ni tẹ́lẹ̀ yóò bínú ìní sọ pé ó mú wọn ìní sọ pé pa wọn ìní sọ pé ó yẹyẹ wọn ìní sọ pé ó kún ọkọ lẹ láti kó mi bá ń fọnà mọ àwọn àjọ mi yìí. àyínà ń lá yàrá òun. ọmọ tí wọ́n ṣe nìkan bá mọ tí wọ́n ṣe wọn ò ní ṣe bẹ́ẹ̀. Ah làkọ́ni ah, jẹ́ kúrẹ́ sùlù mí ní àmúzikùn àzízù ní alẹ́ ìmọ̀ àlítúmọ̀ àrísù ní alẹ́ ìkún mílímù mílí. Aláàánú màbá jẹ́ ká ìmùmí níyọ̀, ó ti láàánú yín jù anabi ọ̀dá pọ́blẹ́mù níríra yẹ pọ́blẹ́mù àwa ìdúmọ̀ rẹ̀ ní pọ́blẹ́mù àtàkùn ọ̀fìn ní kú lọ ẹnì kọ́ ọ̀gbọ́n ti rí má wọ́n wá sọ pé fájìmọ̀ lọ gbé tí sí lẹ́nu bọ́yọ́ ní àsọ́ọ̀lẹ̀ kan tó fẹ́ sọ́ọ̀lẹ̀ gbẹ̀yìn fáwọn ahúmà sọ̀rọ̀ àdàsẹ́là kó gbé tí sí lẹ́nu wọ́n nígbà tí fájìmọ̀ wá gbé tí sí ànábì lẹ́nu ṣé báyà ṣàdúrà kan fáwọn ọmọ ẹ̀mí o àbí fara ilé rẹ ni o àbí gàgà ni wọn ní tá ànábì wí náà ni pé ummati. ummati ummati ummati ìjọ mi o ummati ìjọ mi o ìjọ mi o eri gbólóhùn ummati lọ́sẹ̀ tẹ̀lé tẹ̀lé bọ́ sí. aláàmú ala, máa ń kọ́ ẹ̀la yàrá bí ummati àdírí omi náà ìrọ̀lì mọ́lá náà. kọ̀lá bí ummati. àdàmà kọ̀lá lórí ẹni tí ń sọ pé yàrá bí ummati. tó ní wọ lọ́hùn ìjọ mi o ìjọ mi o ó wí títí tọ́lọ̀ mi sọ yí pé. wà iná kàlá àlẹ́ àdínní omi náà nílá nìkan dáadáa. báyìí làwọn bíi nánà ni wọ́n jẹ́ wọ́wọ́ náà ó ànábì kíta fún aláyé bí wọ́n fara ní tó. ìsì tún ra ọ̀run kalẹ̀ nke wa ìgbẹ́ wọ mi mi to wa wá dọmọ náà ọlọ́ọ̀ni kọ́là ní amnam mo ti gbọ́ nì ibi to fẹ́ràn tó gbé wa sọ́kàdé téèyàn wá ẹni fẹ́ ni kí ló yẹ kó ṣe fún. a fẹ́ padà mi òun ni wọ́n pè ní tàbádùn lọ́kùn. ọwọ́ á dá ìfẹ́ padà sí ìgbà tó ń tilẹ̀ fẹ́ràn tí wà ní. àwa fúnra ara wa sọ pé ìyá àti bàbá rẹ ní sùn èsì wá kẹsì ní ayé rẹ ní sábàbí fún gbásáyé. àdébí tó wá sí náà gbogbo wa kọ́. ìfẹ́ òun láwa dá padà tó o bá ti dá padà ìfẹ́ dá padà fún àdínẹ́bí tó fẹ́ràn rẹ̀ ọlọ́run wọn fẹ́ràn àyè ló sọ pé kó ní kún tuntun ìbúdà. ìbúdà ńlá àbátẹ́bí rú ni yóò bí bí kún mọ́ láwọ̀ ẹ̀rí bí lákùn lónà bá kún wà lá òǹkà fún rọ̀rọ̀ yẹn. àyè kí ọlọ́run wọlé rẹ̀ ní ànábì ní kí ọlọ́run wọlé. ọlọ́run wọlé ànábì Muhammad. ọlọ́run wọlé ànábì Muhammad. lọ́dọ̀ ọlọ́run. lọ́dọ̀ ọlọ́run. àwọn fọlá rẹ̀ tọrọ. àwọn fọlá rẹ̀ tọrọ. toro tó fi tọrọ. torí ó tó fi tọrọ. ọlọ́run. ọlọ́run o. fèrè ẹsẹ̀ wa jì wá o. fèrè ẹsẹ̀ wa jì wá ọlọ́run. ọlọ́run. ọlọ́run o. ìyọ́nú sí wa o. ìyọ́nú ọwọ́ bí أنية أنية اللهم إني أسألك بالنور المتسم وسير المكتوم كما متولى حفظ الجلال والناس امين اسالك بصفات سبحان الله الحمد لله وبايمان الله اكبر امين وبه توحيد لا اله الا الله وبه لا قوه الا بالله العلي العظيم يا الله يا علي رب يا ربان يا ولي يا رب يا رب يا رب حي يا ولي يا قيوم يا ولي يا يا الجلال والإكرام آمين اللهم اجعلنا من أوليائك الذين لا خوف عليهم ولا هم يحزنون آمين وبجيب تونغان كوتيواسا gbogbo omi níbi fún kálukú ni wọ́n yá yìí. ọlọ́run gbàdúrà gbogbo wa. ọlọ́run gbàdúrà gbogbo wa. ara tó sí. ara tó sí. àtàrà jìnnà. àtàrà jìnnà. bí ọ̀rọ̀ wa ti dáadé. bí ọ̀rọ̀ wa ti dáadé. ọlọ́mọdé ọdún yúrò. ọlọ́mọdé ọdún yúrò. èyí tó ń béèrè lórí ọ̀tún. èyí tó ń béèrè lórí ọ̀tún. ọlọ́run ṣe fún wa honorable wa honorable wa public wa. ajawa. Ẹja ọgbà àdà bàkàwú. Bá a gbàdúrà yín o. Bá a gbàdúrà yín. Kúrì tọ́lọ̀ ti gbà. Kúrì tọ́lọ̀ ti gbà. Ọlá ní Mahama. Ọlá ní Mahama. Ọlá àwọn ẹni ọlọ́run. Ọlá àwọn àfa. Ọlá àwọn àfa. Ọlá ń gbàdúrà ní kọ̀ọ̀kan wa. Gbogbo tí ń jẹ́ Màkàsí yìí. Gbogbo tí ń jẹ́ Màkàsí yìí. Lọ́dọ̀ àwọn Nìkọ́bà. Láti ọ̀dọ̀ àwọn Nìkọ́bà. Bàbá Ràìsù Nìkọ́bà. Bàbá Ràìsù Nìkọ́bà. Bàbá Dr. Juma Yusuf Ilala. Bàbá Dr. Juma Yusuf Ilala. Bàbá Prof. Hamza. Bàbá Prof. Banza. Professor Isa Alabi. Professor Isa Alabi. Professor Big Mosh. Professor Big Mosh. Èrògbò tí ń jẹ́ ní Kánà. Èrògbò tí ń jẹ́ ní Kánà. Professor Baki. Bàbá Professor Baki. Ọlọ́gbàdo ẹwọ yìí. Ọlọ́ni Muhammad. Ọlọ́ni Muhammad. Má dalè waru má dọ̀nà waru. Má dalè waru má dọ̀nà waru. Ọlọ́ni Akumadi waku. Ọlọ́ni Akumadi waku. Wàlẹ́ má ọlọ́run yá bí wọn. bàbá anukọ̀rọ̀ ọlọ́run yá bí wọn. bàbá aládìdún ọlọ́run yá bí wọn. bàbá mufuti àkọ́kọ́ mufuti èkejì mufuti ẹ̀kẹta ọlọ́run yá bí ogbó wọn. wọ́n tẹ àwọn bí ọlọ́run yá bí wọn kù. wọ́n yà tó náà wájú ọlọ́run. bàbá ọba àlùdó ọlọ́run wọ́n ti bẹ̀rẹ̀ fún ọlọ́lábíà ọlọ́run bí ọba hàn bàbá àbúrò náà ọlọ́run yá bí wọn. bẹ́ẹ̀ Usman ọlọ́run bá bójú ma bójú ti kọ̀ọ̀kan wa ọlọ́run níbi ọmọ àmà adé wọn tó kàrà tú ọlọ́run yá bí ẹ àyàbá yíṣà ọlọ́run yá bí wọn. bisimilayi rahman rahim amin wallahu ahad allahu samad lam yalam yulad wa lam yakul allah tana majana wa rasul tana majana allahumma arshidna wa qawwina amin amin amin amin amin amin amin amin amin olóhùn Kaduna. bàbá olóhùn Kaduna. ọlọ́mọ ayá bí wọn. bàbá olúwa tó àgbáyé. ọlọ́mọ ayá bí wọn. olúwa ńlá pẹ̀lú bísímìlà. Màmá wa àgbà. Màmá wa àgbà. Ọlọ́run bá yọ́nú sí wọn. Ọlọ́run bá yọ́nú sí wọn. Àmọ́ méjèèjì Ọlọ́run yọ́nú sí wọn. Àmọ́ méjèèjì Ọlọ́run yọ́nú sí wọn. Àbátàmọ́ Ọlọ́run yọ́nú sí wọn. Àbátàmọ́ Ọlọ́run yọ́nú sí wọn. Àti màmá. Àti màmá. Olúwa ńlá pẹ̀lú bísímìlà ìjókòó wa ní ansar islam lónìí lónìí. ìjókòó wa ní ansar islam lónìí. lórí programu tó a fẹ́ ṣe. lórí programu tó a fẹ́ ṣe dada. ẹnìjẹ́ ọ̀dọ̀ dáadáa. gbogbo àwọn bá ṣe mẹ́. Dada bá a bá alájí àgbà. ó mú ládàá àti bá a bá alájí àgbà. àti lónìí àjọ yọrí sí dáadáa. ìyá bá ti lónìí àjọ yọrí sí dáadáa. ẹ bá kúrò sí. Allah tana majana wa rasul tana majana.